olólùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ohun tí àwọn ọ̀dọ́ wọ̀nyí sọ fún wa a ní wípé àkíyèsí àrà ọ̀tọ̀ tàbí àfíyèsí àrà ọ̀tọ̀ ni a nílò lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni a nílò láti ṣe láti òkè wá àwọn òbí àwọn olùkọ́ ìjọba gbogbo alọ́lọ́kan òjọ̀kan ni ẹrù iṣẹ́ yìí wà lọ́wọ́ ẹ̀ tá a bá fẹ́ rí i dájú wípé ìdàgbàsókè tó yọrantí ni a ní lórílẹ̀‐èdè yìí iṣẹ́ yìí ó wà lọ́wọ́ èmi ó wà lọ́wọ́ ìwọ gbogbo wa tìka lára wa ni a ní láti gbé orílẹ̀‐èdè yìí ga wọ́n ní nàìjíríà yìí ti gbogbo wa ní ẹ jẹ́ ká ṣe ká sówọ́pọ̀ kórílẹ̀‐èdè yìí lè dára ìgbà tí ìfẹ́ bá ti wà ní ó yọrí o kasi tó kún fún àdúrà ká rọ́nà gbégbà sẹ́ kémi rọ́nà gbégbà kẹ́yìn rọ́nà gbé gbà á káwa rọ́nà gbé gbà á sẹ́ lọ́la olúwa mo ní lágbára ọlọ́run ọba mi òkè àwùjọ rọ́nà gbé gbà ní lórílẹ̀‐èdè yìí mo ní gbogbo ibikíbi tí bàtà ti ń ta ẹnì kíní kejì lẹ́sẹ̀ mo ní olúwa ọba òkè yóò bá wa bomi rin mo ní ní agbára ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tí wọ́n fẹsẹ̀ gbálẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́ kankan ṣe wọn ò pé ní sáà tí a wà yìí ọ̀run á ṣí fún wọn ọ̀run tèmi náà á sì ṣí lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè kí wá ló yẹ kí a ṣe nígbà tó bá ti di wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní wọlé lọ́kàn òjọ̀kan ó ń bẹ̀rẹ̀ sí ní tẹ̀ wá lọ́wọ́ tó yẹ ká wá fọwọ́ ká kọ́wọ́ pọ̀ ní kákáwọ́ gbénú rárá o púpọ̀ sì wà tí a ní láti ṣe nítorí pé wọ́n ní tí ẹgbẹ́ tó bá gbé ẹjẹ́ àjọ gbé ẹ̀yin náà ẹ̀ bá wa gbé kó má jù sí yíyẹ̀kùlé ti yín tẹ́ bá ń gbọ́ ẹgbẹ́ gbègbè kí ló yẹ ká ṣe ẹjẹ́ ká jìjọ gbé ká fọwọ́sowọ́pọ̀ torílẹ̀-èdè yìí kó lè dára kí lohun tí a lè ṣe gẹ́gẹ́ bí òbí a sì rí i pé gbogbo àwọn ọmọ wọ̀nyí tí à ń sọ wọ̀nyí hmm. ìkáwọ́ wa mà ní wọ́n wà o hmm. ibì kan mà ní wọ́n ti bẹ̀rẹ̀ ẹ wò ó nígbà kan wọ́n sọ wípé wọ́n ní children are the leaders of tomorrow àbí ṣe bẹ́ẹ̀ ni àmọ́ pé bẹ́ẹ̀ ni ló yẹ kó rí ṣùgbọ́n àwọn tó ti wá jẹ́ adarí wa ṣé wọ́n fi pò náà lẹ̀ fún àwọn youth ni wọn ò fi ilẹ̀ fún wọn ṣèbí ńgbà tán bá kúrò ńbẹ̀ la youth náà fi sọ pé òun náà fẹ́ ṣèjọba kí la wá lè ṣe láti rí i dájú wípé gbogbo àwọn ipò tó yẹ kí àwọn youth dí àǹfààní hmm. yìí ṣí sílẹ̀ fún wọn lórílẹ̀‐èdè yìí. ẹ ṣe olóòtú ọ̀nà tí mo fi sọ wípé ẹ̀rù ń bà mí báwo ni orílẹ̀-èdè ṣe máa rí in the next bóyá bíi twenty years hmm. tí nǹkan bá ń lọ bó ṣe ń lọ yìí. Hmm. ipa tí àwọn òbí máa kó ó pọ̀ ó pọ̀ torí àwa gan ni middle class tó yẹ kó mójútó àwọn ọmọ yìí jù hmm. torí abẹ́ wa náà ti ń jáde abẹ́ wa náà ń padà sí. ó yẹ kí òbí kọ̀ọ̀kan lè ṣàkíyèsí ọmọ ẹ̀ kó rí wípé naturally kò ya ọ̀lẹ. ọ̀lẹ ti hù yẹ́ ní ara ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nítorí pé gbogbo nǹkan tá a dé bá òfin àyè gbà gbogbo ilé tó wà lẹ́kọ̀ọ́ nsìn kò sí ìtí àyè kan roko lẹ́gìn kulé ilé wọn kí wọ́n fi kọbè kán fi practicalize nǹkan tá a kọ́ wọn níléèwé kò fi bẹ́ẹ̀ sí mọ́ even gan ọ̀pọ̀ léèwé tó jẹ́ wípé ṣáà kọ́ building ó jálájà mẹ́ta kò sí àyè agricultural something táwa ń ṣe ń gbà yẹn ìyẹn ni mo sọ pé grassroots la máa padà sí nígbà yẹn tán bá ní ká kọ ebè báyìí ebè gbọ́dọ̀ kàn wá ní abẹ́ tó máa ga wọ́n kọ́ wa bá ń ṣe ń kọ ebè iṣu wọ́n kọ́ wa bá ń ṣe ń kọ ebè àgbàdo wọ́n kọ́ wa bá ń ṣe ń kọ àwọn oríṣiríṣi ebè yẹn lọ́tọ̀ọ̀tọ̀ tó ti yé náà ó ràn wá lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọ̀sìn gbogbo yẹn kò sí nínú brain wọn kò sí nínú syllabus wọn tó ti yé then nígbà tí àwa ń sọ nínú ilé iṣẹ́ ilé is also a, a, a way and manner to brought a child in a good way of at least to be uh, uh, self-reliant but ọ̀pọ̀lọpọ̀ náà ló jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ló kù tá a gbà tó fi ń hmm. ṣiṣẹ́ ilé ìmọ̀ọ́sìn hmm. so gbogbo àwọn ọ̀nà yẹn káwọn òbí rí sí wọ́n fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ ilé tó tó tó tó dángájá ẹ wò nígbà tí nígbà tí àwa tá a ti kú lábẹ́ òbí bóyá bíi nineteen years bí nǹkan kan ni mo ti ń dá aṣáyé mi so hmm. àti mo ti lè lọ sọ́tún lọ sósì. So, àwọn iṣẹ́ tá à ń tá à ń rí tá à ń ṣe ìṣólóòtọ́ wà wọ́n fọkàn tán wa irú gbà tí mo lọ ṣe ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tí mo mo kọ́ sátáláìtì tí mo dẹ̀ mọ́ ṣe ilé ọ̀gá tán máa kọ́kọ́ introduce mi láti lọ ṣiṣẹ́ big ni ó kó dọ́là sórí orí bẹ́ẹ̀dì ẹ̀ báyìí nínú yàrá ẹ̀ ni mo bá ń lọ ṣiṣẹ́ ah mo ṣe wọbẹ̀ ní ilé dig ah, orúkọ bàbá yẹn mo lè sọ òun ṣe nǹkan tí ó burú dig ọ̀ṣọ́ba nígbà yẹn ni so mo yẹ wọnú ilé tí mo ah, rí dọ́là e, eléyìí àkóbá ni o mo ṣáà ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán mo ṣe ṣiṣẹ́ yẹn tán mo wá wò pé tẹ́lómi bá lọ wọlé tó mú owó nǹkan èmi ò mọ̀ wípé bí bàbá yẹn ṣe fi yàrá sílẹ̀ ó wà ní study room kámẹ́rà wà ń bẹ̀ ó ń wò mí láti study room ẹ̀ hmm. mo bá gbé pílò kínní pílò kejì mo dàbò owó yẹn ni ò tún tí ì fún mi nífọ̀kànbalẹ̀ pé kò lè ṣàkóbá fún mi hmm. torí ẹrù tí àwọn màmá ti wá màmá mi tó ti gbèsò alọ́kàn ni pé ohun tí ò bá ti ṣe tiẹ̀ máa hmm. fọwọ́ kan máa mú kò lè gbé ẹ débì kankan hmm. ẹ̀kọ́ yẹn sínkì sí ọpọlọ mi débi pé ẹ̀rù máa ń bà mí láti fọwọ́ kan kan ní ni mo ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe tán mo sọ pé mo ti ṣe tán wọn náà ní kí n máa lọ mi ah! wọ́n jẹ́ kí n rí ọ̀gá kí n dágbére fún wọn pé máa lọ nínú wọn ti sọ pé kó máa lọ tó ń tẹnu ibi tí mo ti ń sọ àṣẹ bàbá ń wò wá ọkàn dìde ó ń bọ̀ ni ìgbà tó dé ta ah, ah thank you my dear ó ti ṣe tán mo ní bẹ́ẹ̀ ni sà ló bá tọ́ bá kù ló bá fún mi ní one thousand naira mo wá sọ mo ní ẹ ẹ lọ wo nǹkan tí mo ṣe nínú o dẹ́nẹ̀ kẹ́ bá mi pa nǹkan tó wà ní orí ibẹ̀ yẹn mọ́ o ah o ṣe o ṣe o ṣe my dear máa lọ ó mo ti lọ tán tó wá pe ẹni tó rán mi wá pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn lòun fẹ́ gbogbo ìdánwò tó ń ṣe fún un ló yege ní tiwájú ọlọ́run àti èèyàn tá a lè pè jẹ́rìí rọ bunch of kí ilé bàbá níjẹ̀bú wọ́n máa gbé fún mi kò sẹ́ni tó máa tẹ̀lé mi lọ lọ ṣiṣẹ́ lọ ṣe wọ́n introduce mi sí gbogbo àwọn èèyàn wọn so tí ọ̀dọ́ bá jẹ́ ẹni tó ṣe fọkàn tán Hmm. a ṣe a ṣe gbé nǹkan lé lọ́wọ́ hmm. ibi hmm. tí àwọn olórí wa mi ò lè sọ wípé ohun tó ń ṣe ó kù díẹ̀ káàtó torí ìmẹ́lẹ́ kò lè jẹ́ kán fọkàn tán ọ̀dọ́ ìsìn tó ti yé mà ìmẹ́lẹ́ tán bá ti study pé eléyìí ò fẹ́ ṣẹ́ ṣe tàbí kí ni wọ́n ń gbọ́ sí wa báwo ló ṣe múnú wọn dùn sí ìmóríyàwó ni tá a ṣe ṣé sáṣẹ ni ó máa móríyá ni pé a máa débi ìjọba àní ba owó ìjọba jẹ́ so hmm. gbogbo àwọn nǹkan yìí kò lè help wa gẹ́gẹ́ bí ọ̀dọ́ hmm. àfi ká ṣe àtúnṣe kí wọ́n rẹ́rìí wa gbàjẹ́ hmm. Olúwa dẹ̀ ràn wá lọ́wọ́ láti kópa tiwa ká lè fi ìfọwọ́sowọ́pọ̀ gbé orílẹ̀-èdè débi tó lápẹ̀ tó dára. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé púpọ̀ púpọ̀ púpọ̀ àlejò bíi inú mi dùn púpọ̀ púpọ̀ pẹ̀lú bí wọ́n ṣe bá wa fọ́ gbogbo àwọn ìbéèrè tí a béèrè yìí wọ́n ṣe bá wa fọ́ sí wẹ́wẹ́ lọ́lọ́kan òjọ̀kan ẹ jẹ́ ká sáré lọ sí abala àwárí fún ìṣẹ́jú kan kó tó di pé a máa dágbére fún ẹ̀yin ará ilé ní ti abala àwárí tí a ní fún wa lọ́sẹ̀ yìí ìbéèrè tí a fi sílẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá òun náà ni pé kí àwọn ọmọ ìbáàjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìbáàjẹ́ àwọn olùkọ́ pé ní àkọ́kọ́ tí ó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí wa òun náà ni story tí ó bá kọ́kọ́ kọ tó dẹ̀ kọ́kọ́ fi ránṣẹ́ sí wa èyí tí táìtù ẹ̀ lè jẹ́ a máa mi a dẹ̀ ti wá rí lọ́lọ́kan òjọ̀ kan a ti rí ènìyàn kan tó ti fún wa ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fún wa ó fún wa ní oògùn ìkejì yóò bè àti ẹlẹ́ẹ̀kẹta nasarawa ni wọ́n ti sọ̀mìtì gbogbo àwọn ẹ̀ka títọ̀dọ̀ títí wọn a ó máa fi tó yín létí gbogbo ẹ̀ bá ṣe ń lọ tí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó mọ̀ lágbára ọlọ́run ọba mi òkè a ó máa kà á fún wa a ó mọ eléyìí tí a lè sọ wípé ó ti yanrantí tí a lè sọ wípé a ṣetán láti ràn lọ́wọ́ láti láti agbègbè ti Orísun tẹlifíṣàn Ojúmọ́ Ire tó gbogbo èèyàn lólùfẹ́ mi nílé mọ̀ pé ẹ ti gbádùn àlejò mi púpọ̀ púpọ̀ púpọ̀ ọ̀gbẹ́ni olútómi olútómi Victor ti ń ṣe àbúrò Fúnmi Martins òun ni a ní àǹfààní láti gbé wá sí orí ètò lọ́sẹ̀ yìí mo mọ̀ wípé tí a bá tún fi ìwé pè yín ẹ ó tún jẹ́ wa torí wípé ibi tí a fẹ́ fi àdàgbà ti ètò ti òní rọ̀ sí a ò tí ì parí kókó èyí tí a bẹ̀rẹ̀ yìí ṣùgbọ́n nígbàgbọ́ wípé nígbà tá a bá tún pè yín ẹ ó tún jẹ́ wa. bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. ẹ ṣe púpọ̀ púpọ̀ ẹ bá mi fi àsìkò yìí dágbére fún àwọn ará ilé. ẹ ṣeun gbogbo ojú tó ń wò wá a gbàdúrà ní orúkọ Jésù Kristi ojú tẹ́ fi ń wò wá pàápàá jùlọ lórí ètò ìkànnà amóhùnmáwòrán ti Orísun yìí ojú náà ò ní fọ́ owó tẹ wá fi ń ra àwọn tí ẹ fi ń lè rí wa wò owó ò ní dá yín bí ọ̀tá ọ̀dà tó ṣe ń dá ẹnu ọ̀dà irun kì í dá orí ọ̀dà owó ò ní dá ẹnu kọ̀ọ̀kan yín lágbára Ọlọ́run ẹ ṣeun gan lóòtú kò báyìí lọ lórí ètò lọ́sẹ̀ yìí Fẹ́yíkẹ́mi Ayọ̀yálékè ni mò ń jẹ́ tó bá fẹ́ pe ṣe ìpolówó èyíkéyìí tàbí tó bá fẹ́ pè wá fún ìbéèrè èyíkéyìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí oh eight one three four four eight five nine three five kò ní jù báyìí lọ lọ́sẹ̀ yìí láṣẹ Èdùmàrè lọ́sẹ̀ tó ń bọ̀ mo ní àwa lẹ́ ò máa rí ẹ̀yin là máa bá pàdé ire o.